kúrọ̀lẹ́ o ẹ káàsán a kú ìyálẹ̀ta a káàárọ̀ a kú ìdájí a kú déédéé wòyí níbikíbi yòówù kẹ́tì lè máa gbọ́ ohùn mi èmi ọmọ yín ni mo tún dé ní òní ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2023 èrè awàwàwá ọ̀la awàwàwá ayọ̀ awàwàwá ìfọ̀kànbalẹ̀ á wá nàìjíríà á wakàn gbogbo ọmọ kóòtù òjíire ọkàn wa balẹ̀ apá wa ka àṣó àmì àṣẹ ìdùmarè èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín olúwatóyìn ọ̀bátúlà darlington tí gbogbo wa mọ̀ sí ọlọ́mọ plenty ni mo fẹ́ fún wa ní etí gbọ́ ọ̀rọ̀ kékeré yìí nítorí pé nígbà míì àṣe ni a máa ṣe rẹ̀ láìmọ̀ pé ara òun lòun ń ṣe tó bá ní kó o bà tẹnìkan jẹ́ tó bá wá lọ bà ti ara ẹ jẹ́ nígbẹ̀yìn kọ́ òtàfàsókè yídóborí bọ́ba yìí ò rí ọ̀tọ̀rọ̀ wò ọ́ ẹni bá fẹ́ gbẹ́ kòtò kó má gbẹ́ jìn nítorí pé kí ni ó lè jẹ́wọ́ fúnra rẹ̀ ló máa kú síbẹ̀ nígbẹ̀yìn ẹ jẹ́ ká máa ṣọ́ra ohun tí mo fẹ́ sọ yìí àwọn obìnrin ni mo fẹ́ bá sọ tó dẹ̀ jẹ́ sí pé ó dá lérí ọ̀rọ̀ rògbòdìyàn òṣèlú òṣèlú tó ń lọ ní nàìjíríà ẹ jẹ́ kí n fi ìdílé yìí ṣe àpẹẹrẹ kí n tó wá lọ sí kókó orí ọ̀rọ̀ nígbà tí ẹnìkan tó lòun mọ ẹbí bàbá Akíntóyè ní Amẹ́ríkà tó bọ́ sí orí ètò kan tó bá wọn ba ti bàbá yẹn jẹ́ tó bá wọn ṣàlàyé ibi tó kúrú ibi tó ga ibi tó dáa mọ́ ibi tó bàjẹ́ mọ́ tó bá wọn ṣàlàyé ẹ̀ tó mú gbogbo ìdílé ẹ̀ tó bá wọn fẹ́ síta wọ́n mà bá ìyàwó bàbá Akíntóyè sọ̀rọ̀ màmá ẹ̀yin náà jáde ẹ bá ẹ bá ọkọ yín jẹ́ dáadáa ẹ ṣàlàyé gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ẹ ti gbàgbé wípé ẹ bímọ fún un ìyẹn ogún ọdún dẹ̀ nìyí ó máa ń ṣe kí ni ó máa ń gbóná fẹlifẹli táwọn ọmọ yín lẹ bàjẹ́ kì í ṣe ti bàbá yìí nítorí pé wọn ò lè fi ẹlòmíì ṣe bàbá wọn. òun ló wáṣẹ̀ wá mú mi fẹ́ lọ sí orí ọ̀rọ̀ tí mo dálé gangan òun ni ọ̀rọ̀ Adétóun Yẹ́rọ́kọ́mi Ìjẹ̀bú Ẹ̀sùn ẹ̀. bàbá mi ọmọ Àwórì pọ́ńbélé jandor Abdulaziz, babájídé gbèrè adétòun mo tún rí fídíò kan ní tí wọ́n fi ránṣẹ́ sí mi ìyẹn ló ṣe wáá jẹ́ pé kí n wá ní kí n tó fún ẹ ní èsì ẹlẹ́ẹ̀kejì èmi ò ní bá wọn kígbà kan bọ̀ kan nu o ṣùgbọ́n bó bá ṣe rí ni mo ṣe máa sọ. So. ẹni bá rí ẹ tó ń jà fatafata tó ń sọ oríṣiríṣi nǹkan ní orí Facebook ní orí Instagram tó ń fò sókè tó ń sọ tó ń sọ ọ̀rọ̀ àlùfàṣà sí APC wọ́n ní wọ́n ní inú ẹ̀ ò dùn sí nǹkan tí wọ́n ń ṣe ah ah you know how you are playing a game now APC pọ́nbélé ni ẹ́. Eh? bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ APC pọ́nbélé tó o dẹ̀ ní kọ́ńtíráàtì ẹ tó ń gba tó ń gba làwáǹsì ẹ pàṣẹpàṣẹ èmi ò ní kéèyàn má ṣe pátì tó bá wù ú bí èmi náà ni nínú ìjọsẹ̀lẹ̀ bí mo ṣe ń pariwo fò tí mò ń pariwo fò ẹ má yẹ ká ṣe báyìí ẹ má ṣe ká ṣe báyìí à ń fẹ́ kó dáa ni ṣùgbọ́n wá gbọ́n ǹjẹ́ wo mọ̀ pé o ti yìnbọn fúnra ẹ lẹ́sẹ̀ báyìí nítorí ọ̀rọ̀ òṣèlú òṣèṣèlú ó ṣe kí ni ó fi ẹdìyẹ ó bọ́ síta afẹ́fẹ́ wá fẹ́ àwárí fùrọ̀ ẹ̀ síta ṣé o mọ̀ wípé agọ̀ ìwà agọ̀ ló hù ìwà agọ̀ ló hù asọ̀rọ̀ sọ bótò yẹ́rọ́kọ́ mi ìjẹ̀bú káre àti ó ti jẹ́ kí gbogbo wa ká mọ̀ wípé ìwọ àti Abdulaziz Jandor you were once lovers yes tó fi lè sọ pé ó lù ẹ́ ìtorí ẹ̀ ló ṣe fi ẹnu àtẹ́ ba ìyàwó ẹ̀ tó níyàwó ẹ̀ ń ta gbúgbúrú àtẹ̀pà àti ṣingọ́ọ̀mù mẹ́rẹ̀ẹ́ ṣègbò tó ní ó ń tà ní Ìkẹjà ó lè jẹ́ pé ẹ ti jọ ní ìpinnu láti jọ fẹ́ra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí náà ò dẹ̀ wọ̀ kò sí ọkùnrin náà tó máa sọ pé òun sèǹtì tó ìyàwó òun kò bí òun nínú débi tí òun ṣíwọ́ sókè ó lè má nà án ọwọ́ yẹn lè má bà ṣùgbọ́n kó ṣe ọwọ́ sókè mi mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn lẹ́yìn ẹ̀yìn méjèèjì o ṣùgbọ́n ẹ ti bára yín sùn débi gẹ́ẹ́ ẹ ti fẹ́ra yín dáadáa tẹ́ ti dóra yín dáadáa tẹ́ ti ríwò ara yín dáadáa ìjọ wa yẹ kó wá gbé síta àsọ̀rọ̀sọ bótò ṣorípò ti yìnbọn fúnra ẹ lẹ́sẹ̀. ihun tó bá ti ṣẹlẹ̀ láàrin èèyàn pẹ̀lú ọkùnrin látijọ́ wàá jẹ́ kí egbé kóregbé kí egbè kóregbè ni tó bá ti wà nínú ilé ọkọ mi. ọkọ ẹ is an APC honourable to the call ọkọ tó ṣe ń fẹ́ sìn ṣé níyì tó wá sọ síta ń sìn yín tó ní kí jàǹdọ̀ wá kó wá ṣàlàyé síta kó wá búra tí ò bá bu ẹ tí lù ẹ rí báwo ló ṣe lù ẹ jàre o ṣé ẹjọ́ gan mọ́tò rí ni àbí ẹjọ́ du ọjà lórí igbá ní títì come on girl you ridiculed yourself in fact ah mo ṣe rí i pé ò ní tìjú ni ò tìjú ṣé wá rí fẹ́rẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ fídíò tó ṣe yìí ó ti fi ta àbùkù bá ọkọ ẹ̀ gbogbo àwọn èèyàn ti wá mọ̀ wípé jàǹdàn ti do ẹ̀rí dáadáa ó ti dúgbà tó ṣe wà tó ṣe wà tẹ́gun ẹ̀ tẹ́gun ẹ̀ sì sàn dáadáa tó ṣe wà lóbìnrin àjẹkù jàǹdàn àbúrò tèmi òun ni ọkọ ẹ̀ ń jẹ ó lè jáde kó bú mi o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ò ní kéèyàn má bá òun sọ òótọ́ ọ̀rọ̀ ò ní ká má sọ òun òótọ́ ọ̀rọ̀ ni pé ká má ṣàlàyé òun fún gbogbo ènìyàn gbogbo ẹ̀yin obìnrin ẹnu mi dùn ẹnu mi dán ẹnu mi lè ṣe kinní kan èèyàn máa ń fi ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn máa ń gbé sínú ni torí pé inú tó bá gba ọmọ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ ọkùnrin tó bá ti bá sùn rí àbí ọkùnrin tó bá ti bá ẹ rí tí èdè àìyedè bá wá láàrin yín tẹ́ bá ti pínyà tẹ́ bá ti pínyà tó bá wá rí tí ẹni yẹn fẹ́ ṣoríire tó bá lè ràn lọ́wọ́ rọra fi sílẹ̀ kì í pé kó tún wá máa kó ara ẹ̀ jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ in fact lẹ́yìn ìgbà tó kó ara ẹ̀ jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ fún àwọn obìnrin tí ọpọlọ wọn bá pé ni mò ń bá sọ ọ̀rọ̀ yìí fún àwọn tí orí wọn bá pé tí ọpọlọ wọn bá pé òní kọ́ dìbò fún Sanwó-Olú kọ́ dìbò fún sanwó èmi ò ní kéèyàn má dìbò fún sanwó ṣùgbọ́n gbogbo nǹkan tó promise gbogbo fake fake uh, hospital gbogbo fake um, instrument gbogbo fake uh, uh, hospital equipment bẹ́ẹ̀dì rẹpẹtẹ tá a rí lórí fídíò ṣebí òun ṣebí àpẹẹrẹ la rí ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn àbápẹẹrẹ kan la rí ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ní accident tó ṣẹlẹ̀ níbo náà tẹ àwọn èèyàn sí ṣèbojú títì ni wọ́n tẹ àwọn èèyàn sí nílẹ̀ẹ́lẹ̀ kò sí hospital tí wọ́n lè tẹ wọn sí kò sí bẹ́ẹ̀dì èmi ò ní pé kó má fún yàn ní àyè láti ṣe ẹlẹ́ẹ̀kejì o torí pé àyè ṣì wà láti fi tún ọmọlúàbí ènìyàn ṣe ṣùgbọ́n má ti torí pé o fẹ́ o fẹ́ o fẹ́ o fẹ́ pọ́n Sanwó-Olú lé kó wá fi ẹ̀ kó wá fi iye tara pé wà àti jàǹdọ̀ ẹ ti jọ fẹ́ra yín rí ẹ̀dẹ̀ fẹ́ra yín mọ́ kó wá fi sọ pé o fẹ́ wá fi ẹnu bà tiẹ̀ jẹ́ ọ̀ràn lè fẹ́nu kò sẹ́ni tó lè fi ẹnu bà tọmọ Àwórì kankan jẹ́ àfi tí ìwọ fúnra rẹ tó bá fẹ́ bàjẹ́ nílé tó bá fẹ́ bàjẹ́ lóko which is what you've done to yourself now my darling girl. think about it gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń búra yín náà tẹ́ ń tú àṣírí ara yín síta ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ ti sọra yín dọ̀tá lórí ọ̀rọ̀ ìbò òṣèbò lórí àwọn àwọn ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ọ̀bàyéjẹ́ tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn nítorí pé ẹ ti rí tọ́rọ́ kọ́bọ̀ jẹ́ mẹ́kọ́ lè sọ pé ẹ̀ ń ṣe tiwọn ẹ̀ ń ba ara yín jẹ́ ẹ̀ ń ba orúkọ ara yín jẹ́ Adétóun ọ̀rọ̀ jàǹdọ̀ tó fi mẹ́nu in fact ó jẹ́ kí n mọ̀ pé àbúrò mi ta sánsán nígbà tẹ́gungun ẹ̀ because you i'm sure you are you, you, you are nígbà tó ṣì kéré tó ṣì wà ní kíní tó ọmọ rẹpẹtẹ ò tí jáde lára ẹ̀ ó tiẹ̀ mọ iye ọmọ tó bí pàápàá bóyá ńgbà tó tiẹ̀ ti tó ti fẹ́ yá tó ti wà lé ìyàwó gan náà ló lọ súré kọ́ọ̀tì jọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ torí tó fi lè mọ iye ọmọ tó bí o ti kọ́ọ̀tì jọ́ọ̀bù lọ́dọ̀ ẹ̀ anyhow anyhow ọ̀sọ̀rọ̀sọ bótò ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa you are, you are, you are an APC to the core mi ò dẹ̀ ní pé kéèyàn má defend ẹ̀ nǹkan tí èèyàn bá nígbàgbọ́ nínú ẹ̀ party ni wọ́n defend ọmọ bàbá tèmi lèmi defend O ò dẹ̀ lè fi ìbàjẹ́ ẹnu kó o fi bàjẹ́ ẹ ò lè fi ìbàjẹ́ ẹnu kó o fi bàjẹ́ ọmọ àwórì ni àtìdílé yẹ àtìdílé bàbá ẹ ọmọ ọmọ àwórì gidi ni ṣó ti ń gbọ́ mi báyìí ọmọ àwórì ni o kì í ṣe ọmọ àlè o ọmọ àwórì ni àtìdílé yẹ tó sọ pé o fẹ́ mọ ibi tó ti wá o fẹ́ mọ kíní kan fẹ́ ọmọ àwórì ni àtìdílé yẹ àtìdílé bàbá ẹ ọmọ àwórì ni pọ́nbélé gbogbo ọmọ àwórì pátápátá dẹ̀ wà lẹ́yìn adẹ̀ dúró tì alálẹ̀ àwórì dúró tì ibi tó rí bá sọ pé ó máa dé ó máa débẹ̀ ìwọ kọ́ ló máa fẹnu bàjẹ́ tó bá ti fọ́ ẹ létí rí ẹ ńgbà tẹjọ́ dóra yìí tó ń dùn mọ́ ẹ tẹjọ́ tẹjọ́ ń ṣe tẹjọ́ ń ṣe gọ́dìgọ́dì tó ṣe wáá wúhù wúhà o sọ fẹ́ nìkan iye bó ṣe ń fún ẹ bó ṣe ń fún ẹ tó ń tó ń fún ní ringing tone tó bá dẹ̀ ṣe nǹkan tó bá bí nínú ó lè jẹ́ pé gbọ́wọ́ sókè lásán ni tó purọ́ ọmọ yìí tó ráwọ obìnrin hmm, ọ̀sọ̀rọ̀ sọ bótò àṣàfikún òní ò sọ fún bàbá àṣàbí kan àbí bàbá àṣàní kan sórí pé ẹ ó mọ tẹbítẹbí ó dẹ̀ tún wá ń jáde síta ó sọ pé ó sọ pé òun béèrè ẹni tó jẹ́ come on ah you disappointed yourself not me <laughs> gbogbo ẹ̀yin obìnrin tó kù ẹ máa ṣọ́ra má sọ pé nítorí pé wọ́n pẹ̀lú ọkùnrin kan ẹ ti kọra yín sílẹ̀ tó dẹ̀ rí òkè òkè eré ẹ lọ́nà ó fẹ́ fẹnu bàjẹ́ nígbẹ̀yìn ara ẹ ló máa bàjẹ́ orí tèmi ò ní burú ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé mẹ́ra tán ra mi jẹ́ mẹ́ra ṣàṣe dànù mẹ́ra bá tara mi tí o mẹ́ra gbógun tira mi yẹ́rọ́kọ́ mi ìjẹ̀bú ńṣe ló gbógun tirẹ̀ báyìí ọlọ́mọ plenty ni mi èmi pẹ̀lú ẹ̀ àtijọ́ sọ̀rọ̀ rí nígbà tí ìwọ àti Ṣòwòrẹ́ yìí náà ni. <laughs> ẹ bá mi pín kínní ìdànù ẹ pín ìdànù síta torí mo mọ̀ pé ó máa jáde fún mi èmi ò ní èsì rẹpẹtẹ tí mo fẹ́ fún ẹ àfi tí n bá rí i pé o bá sọ̀rọ̀ tó nídìí èsì ni mo lè fún ẹ ṣé o ti gbọ́ tó bá dẹ̀ rárá bu fún mi o ò lè gbé o ò lè gbé sí o ò lè gbọ́ kó lẹ́nu mi torí pé kí àgbàlagbà ṣe inú kodoro lèmi o ti balẹ̀ ayé ọkọ ẹ jẹ́ o ti balẹ̀ ayé àwọn ọmọ ẹ jẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ ẹ gbogbo àwọn ministers tó mọ̀ ẹ́ tó bá yẹ pé wọ́n ronú wọn wọ́n ti mọ̀ pé ajá àgbòrò ni ẹ́ yàndọ̀ tí ó ti fi ẹ́ gbá ó ti fi ẹ́ gbá fẹ́lẹ̀lẹ̀ lórí bẹ́ẹ̀dì ọmọ bàbá mi gbére ó yẹ ọmọ yẹn ó ń kàn mọ́lẹ̀ fún ẹ gbọ̀ngbọ̀ngbọ̀n hmm, torí pé wàá rírú ẹ̀ mọ́ ara wa ń ta ẹ́ àbórí bó ṣe ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ lórí lórí fídíò ibi tó ti wà standing i think that one was the, is the one uh, uh, i think it was done on uh, what do you call it instagram ó dàgbé pé ètò ṣe lórí instagram nìyẹn ẹ̀wọ̀n náà ni mo bá mo fi mo fi bẹ́ẹ̀ send it out sí come on stop it don't try that nonsense again next time it's not good it's not good for your personality it's not good for your home it's an insult to your husband and your children. ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà.